إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد آه، أدوككم الله سبحانه وتعالى أذكر صلاة الفنبوة محمد صلى الله عليه وسلم ọ̀rọ̀ tí a rí lórí screen ní tí ohun ti fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni ìṣesí tí a ń rí ní ọwọ́ àwọn ọmọ ẹ̀yà téèyàn expect pé èèyàn ó máa bárò rẹ̀ lọ́wọ́ wọn mo kọ́ nàṣíhà kan ní àná tó ṣe pé mi ò ní pọ́blẹ́mù tó ń bẹ ń bi nàṣíhà tí mo kọ́ tí àwọn ẹ̀yà yóò bí wo pé nàṣí àyí àwọn ni ó ń bá wùsù mo sọ̀rọ̀ nípa nǹkan tó mú àwọn ọ̀dọ́ mi máa ṣe ìkọjá àlà nípa ọ̀rọ̀ tẹ̀fíìrù tẹ̀fíìrù atẹ́fíìkì mo dẹ̀ mú àwọn bíi reasons bíi méjì wá lẹ́yìn ẹ̀yìn mo fún àwọn ọ̀dọ́ yìí nínú sí ha lẹ́yìn ẹ̀yìn mo tún dúpẹ́ bákan náà mo ṣàdúrà fún Dr. Fadil lórí ẹni tí àwọn náà kọ lórí ọ̀rọ̀ yìí lẹ́nu advice àwọn mashayikh pé táwọn náà bá lè rí nǹkan báyìí yóò jẹ́ nǹkan tí yóò lóore púpọ̀ ni ṣùgbọ́n pẹ̀lú bí kìíní ṣe clear tó aṣèrò ọmọ ìyá tó bílíìfù pé àwọn ni mò ń bá wí pẹ̀lú nǹkan tí mo kọ̀ àwọn ni dókítà ń bá wí pẹ̀lú nǹkan tán kọ bẹ́ẹ̀ ni information tí. Si àwọn kan fún dókítọ̀ ló mú dókítọ̀ ìyẹn dr fábẹ́lì ọ̀ṣọ́rọ̀ ọ̀làwù tààlà information tí àwọn kan fún wọn òun ló mú wọn sọ̀rọ̀ nǹkan tí wọ́n sọ. so lára ọ̀rọ̀ tí ọmọ ìyá yìí sọ ó ní àtàhàdírù min alladhina sàmáhùn abulbarakat alwaji asani lè fẹ́rẹ̀kọ́ ti jabatiyya kàtàhàdírù منهاج النبوة والله المستعان سؤالني مقيمي الواجب الثاني للفرقة الجبهية نجي بوستي تيموكو أو مقيمي الفرقة الواجب الثاني للفرقة الجبهية نجي بوستي تيموكو ها kọlọ́n bá tó ṣàánú wa tí ẹ̀kọ́ lẹ́nu tó ń ṣàfẹ́mọ́ ṣe rọ́dù fún àwọn èèyàn òun lè mire léyìí sí ó ní àwọn tí ẹ̀yin gan ṣe rọ́dù fún tẹ́ǹpẹ́ láwọn sọ áfíkọ́ ó dẹ̀ ní tí àwọn sọ áfíkọ́ tẹ́ ń sọ yìí ní nàìjíríà ń bí là ń sọ ó ní tí wọ́n sọ nípa dòtóró fáàbù hafizahullahu ta'ala débi pé wọ́n lọ ń gba fatuwa wá lórí dòtóró fáàbù láti ọ̀dọ̀ Dr. Abdullahi Sulfit ó ní àwọn nǹkan tó Dr. Fadé tí ẹ̀yin gan dìfẹ́ǹdì Dr. Fadé tí ọmọ yìí up so Dr. láti lè fi kọ́ṣọ́nà àwọn èèyàn níbi irú àwọn ọmọ báyìí mo tí mo láti lè fi kọ́ṣọ́nà àwọn èèyàn níbi irú àwọn ọmọ then mo advice àwọn mọ̀ṣáìk tí wọ́n bá lè follow suit àwọn mọ̀ṣáìk tí mo sọ ẹni tó kọ ọ̀rọ̀ yìí náà wà lára wọn àtàwọn míì náà àtàlà àjọ ń fọ ọ̀rọ̀ ó ṣe alhalabi kò ṣe alhalabi. ṣùgbọ́n ọmọ ìyá yìí látara in tí ó ti wà lẹ́nu bó tiẹ̀ jẹ́ pé a sọ̀rọ̀ níjẹ̀ta bí lẹ́nu kí mo fún ẹni náà fi hà nígbà pé ìmọ̀ ṣe tẹ̀sí pẹ̀lú àwọn orúkọ àwọn èèyàn míì tó ń ṣe tẹ̀sí pẹ̀lú àwọn kan wà dangerous ẹ̀yìn náà ló tún wá jáde tó tún ń fi the same thing fẹ́ẹ̀lì lọ pé mi ní kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yìí mi ní reply ẹ̀ níbi tó ti táàgì nìyẹn ṣùgbọ́n nǹkan tó bá nínú jẹ́ òun ni kí kó kan wà láti máa kàn máa ṣọ̀rọ̀ bí fún yẹn láì ní ìdí kan tó wà jẹ nínú tó lè ní orídì kan tó wà jẹ nínú rẹ̀ so àwọn owó ní Abul Barakat kó ní alwájú sani ilfirkot jabatiya inú pósìtì wo ni ṣé pósìtì mo kọ lánàá yẹn inú ẹ̀lú wa Dr. Fadil hafizahullahu ta'ala ni wọ́n sọ̀rọ̀ nípa alwájú sani ilfirkot jabatiya wọn àdẹ̀sọ́pẹ́yìn làwọn bá gẹ́gẹ́ bí mo ṣe fún kíníyèsí fún ọmọ ìyá yìí lésì nígbà tó ọmọ ìyá yìí wá kọ́mẹ́ǹtì yàtúnyìí tí ọmọ ìyá yìí sọ wípé àwọn reason tí mo fi pe àwọn ní jabatiya alwaju science ló pẹ̀lú jabatiya àkọ́kọ́ ṣe ohun àbí ọ̀rọ̀ mi ní àbí bí ọ̀rọ̀ dòkítọ́rù òun ni wọ́n ti sọ pé ẹ̀yìn ní alifirikọ́tù jabatiya so ẹni tó bá wọlé yìí a mọ reason tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn issues yìí tó fi ń drag òun ni ká má àdírẹ́sì ohun tó yẹ ká àdírẹ́sì. سأري هذه الجماعة المباركة إن شاء الله بريئة من هذه الاتهامات كلها ولله الحمد منا ويبدو أن الدكتور لا يعرفهم فقط يعتمد على ما يقوله له الكتب ومن لف لفه والله لا يضيع أجر المحسنين يوكلم الدكتور من وين dókítà bara lé nǹkan tí Kutubi àtàwọn tí wọ́n bá jọ ẹni tí wọ́n bá sọ fún dókítà ni ẹ̀wọ̀n jẹ́ ọmọ ìyá yìí sọ but the same ọmọ ìyá yìí ló padà wá wá ní alẹ́ àná tó tún wọ́n sọ pé àwọn kan ní dókítà ń bá rù bẹ́ẹ̀ ni ó béèrè lọ́wọ́ rẹ̀ lọ́sàn-án ṣé dókítà sọ pé ẹ̀yìn làwọn bá rù wọ́n sì nìkan ṣó indicate pé ẹ̀yìn làwọn bá rù ṣùgbọ́n ìjọmọ ìyá yóò fi ṣe ìṣẹ́ráfù tó kì á àwọn ṣàṣejù ní ibà nǹkan míì ni ó tún mọ́ra sọ àwọn alábẹ́ ṣe dìbéètì ṣé wọ́n ṣe ń ṣe dìbéètì náà nìyí ọmọ ìyá yìí sọ ó bàbá àdùkọ́ mo bàbá àdùkọ́ kìnníkan mo bàbá kìnníkan mo bàbá kìnníkan mo rí èèyàn kan mo ṣe ṣe bí issues yìí ni issues tẹ̀ máa wò ní ẹni tó ní mo bàbá nìyí ṣé mo ṣe ìzáàmù anybody fún gbọ́dọ̀ sọ nǹkan tí mo sọ mo ti sọ several times àtúndọ́sọ lórí fóònù mo kọ́ sórí kìíní nì amáyé àwọn èèyàn tó ṣe pé àjọjọ́ rẹ̀ tí wọ́n mú mọ́kìf tí mo mú kò séèyàn kan tá ní mo ṣe ìzáàmù òun pé kí o gbọ́dọ̀ bá dá ẹ̀mí sùn ní ò dárin wa rú yìí mọ́kìf tí mi mú òun mo sọ mọ́kìf tí mo dẹ̀ mú ni mọ́kìf tó wá látara ní tí àwọn kìbárò lẹ́mọ́ àti wọ́n sọ ni débi kó ń bẹnu pápá lájúmọ́ gbàgàdà èèyàn ò gbọ́dọ̀ ṣe tààrà fúnfún pẹ̀lú àwọn tí alùpùpù mùsùlùmí ẹni tó bá tààrà fọ́fọ́ pẹ̀lú wọn nìyí tó ṣe pé ó ń sọ ọ̀rọ̀ láti lè fi sọ́pọ́ọ̀tì wọn nínú sàwọ́dí bó ṣe wọ ẹni nìkan ó ní bìtẹ́ ni ṣùgbọ́n mo sọ fún ẹni yìí nì ẹni tá àwọn náà dákẹ́ àsọ̀rọ̀ ń pẹ́ kí là ń wú fìtínà ọ̀rọ̀ aládì là ń jọ sọ ẹ dìskọ́sì ọ̀rọ̀ aládì ẹ fi ọ̀rọ̀ prọ́fù lẹ̀ ìmọ̀ wú fìtínà òun ni ìmọ̀ rìpíìtì ọ̀rọ̀ prọ́fù ní gbogbo ìmọ̀ wú fìtínà lẹ̀ òun ni ìmọ̀ rìpíìtì ọ̀rọ̀ prọ́fù prọ́fù tó bá tún rìpíìtì ẹ̀ ní ẹsẹ̀ kí n fi sí ìmọ̀ wú fìtínà lẹ̀ ni ìmọ̀ rìpíìtì ọ̀rọ̀ dòkítọ̀ ṣàrà ìmọ̀ wú fìtínà lẹ̀ ni pé pé má gbà pé mo rọ́ǹgì níbi nǹkan tá a ṣe ni máa ṣe tọrọ jù lẹ́sẹ̀kẹsẹ̀ pọ̀ mi rí bẹ́ẹ̀ ìmáà repeat the same issue ìmọ̀ dá fìtínà lẹ́nu ìmọ̀ dá fìtínà torí pé ọ̀rọ̀ wọn kọ́ la jọ ń sọ kálukú ilẹ̀ ní mọ́kìfù nígbà yẹn náà lórí àwọn nǹkan wọ̀nyí ni interjọ́ ń discourse òun wípé ọ̀rọ̀ aládùn ṣàlè ṣe ìdáàmú àwọn èèyàn lè tẹ̀bírí àwọn ọ̀rọ̀ tó ṣe pé lórí àwọn àfúrọ́dù tó ṣe pé àwọn tọ́jú àwọn àfáàsúnà tẹnu òkú ní lórí èmi dúró jìgbìjìgbì lórí ẹ̀mí pípé kò sí ààlè ṣèdámọ̀ ẹ̀ lórí ẹ̀ mo lè mú àwọn àfáà púpọ̀ èmi níyà mo kó sí ọ̀rọ̀ ẹ̀yìn lórí pé ọ̀rọ̀ àjẹ́rìwọ̀ tààdìl ni شو كان شيء كنا نشوف بس ما القرآن لوجا لوا تجا راح يعني تجا راح يعني بيعني بتكفير أبي تبدي أبي تفسير شو لكن شيء نشوف صريح صحيح لكن الحديث عن صلى الله عليه وسلم كل في إجماع ونبه كثير كتوتيه سنة إجماع tó bá sọ̀rọ̀ nípa ìjùmáwù ní àbí ṣíbù ìjùmá ní náà la ṣe ń sọ torí ẹ̀ post tí mo fi advice àwọn bọ́lá tí mo kọ méjèèjì náà ló wà ń bẹ̀ méjèèjì ló wà ń bẹ̀ mo kọ ìjùmá mo kọ ṣíbù ìjùmá tàbí ní English ni mo ní kí àwọn àpá agree or almost unanimous mo ṣe lò nìyẹn tí wọn bá sọ ńlá rúbá òun máa lo gbólóhùn ìjùmá àbí ṣíbù ìjùmá ni. so bóòlù yẹn kó ṣe ṣe ìzáàmù ní pẹ̀lú ìṣèhádù tó ní lórí èèyàn kan kó sọ títí ẹ̀ lágbájá mú tẹ́lẹ̀ ìlọ́dọ̀ tèmi ó ti sọ títí ó ti lọ ẹni tó bá wù kó gbà tó bá wà convince pẹ̀lú ẹni tó bá wà convince pẹ̀lú ẹ̀yìn ó ní láti disturb ọwọ́ rẹ̀ ìyẹn ni ò ní bí wàhálà ni tó jẹ́ pé àárín àwọn sọ́là ẹlòmíì bá dára èèyàn kan àwọn míì gbà àwọn míì ò gbà ẹni àtẹ̀ǹtì tí yẹn fẹ́ ṣe ìdáàmú àwọn èèyàn kan obìnrin àṣeyọríṣi alimami muslim ìgbà tí alimami muhammed bin yahya azuli sọ pé ẹni tí ó bá fi lò gbà yìí pé tó bá ń sọ wípé lábẹ́ bukoran makulu kan kó dìde ní ìjòkó wa kí ni wọn muslim ṣe kó dìde wọn lọ. torí pé kí ni wọn àgbà kí ni ẹ̀yà wọn rẹ̀ lọ. sọ iye ni kò ń ṣe nǹkan tuntun nìyẹn ṣùgbọ́n n tó ń bẹ̀rẹ̀ nínú jẹ́ òun ni pé a àdírẹ́sì ọ̀rọ̀ ní ọ̀nà ìmọ̀ àmọ́rọ̀ ṣe kàlàgbá níwá nípa ọ̀rọ̀ ìzàmù ìtẹ̀díẹ̀ nípa rú àwọn àṣkára tó bẹ́tẹ̀ ìkìláàfù ń bẹ lórí wọn láàrin àwọn onísúnnà níta àmọ̀ lónísúnnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kálukú ó ṣiṣẹ́ pẹ̀lú tó bá fàrọ̀ jẹ́ àlọ́dọ̀ rẹ̀. mo mọ́rọ̀ ṣẹ́kùn òṣèmín wá mo kó sí ẹ̀ mo tún fi ṣe lẹ́kṣọ̀ náà the same thing làwọn náà ń sọ ọ̀rọ̀ ṣe Fauzan the same thing làwọn náà ń sọ kì í bùn tẹ́míà àti sọ débi pé ìbùn tẹ́míà wọ́n ń sọ ipe ń gbà tí Harun Rashid tó sọ fún ọmọ Malik pé òun fẹ́ ìfọ́sùn àtọ́lá lórí àwọn èèyàn ní ìpẹ́kẹ́rẹ́ náà bọ̀ ọmọ lò èsì tí wọ́n máa rí sí pọ̀ ipa àwọn sàájá ní sọ̀lá àtàlà máa fọ́ káàkiri orílẹ̀ tó wọn àgbà pé ká ṣe ìdáàmú àwọn èèyàn pẹ̀lú tíra àwọn fóun ni àwọn ìṣàdátù máa máa rí ka ba mi tí àwọn so bóò ni ìṣèhádù tí àfáà kan ṣe lórí fardu communal afrod táàfù wá sọ wípé ó ní gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ gbà á máa fi dà nǹkan wí sílẹ̀ yìí ni táwọn fa kíyèsí sí mo mú wá ọ̀rọ̀ sheikh suleiman ruhaili ọ̀rọ̀ sheikh suleiman gbogbo eléyìí sì ni wọ́n ń tako exam tẹ̀bíyì níbi àwọn àwọn àfọ̀rọ̀dù lórí àwọn àfọ̀rọ̀dù kíkiri ṣe láàfù bẹ̀ láàrin wọn láwọn oníṣúná náà sheikh sọ́ọ̀lì lòṣèdáni ìsẹ́ǹtì làwọn náà sọ náà káti ẹ̀ wá ṣe ìfìrọ́ọ̀dù wípé ókè èyí tẹ̀yìn mú ló correct àwọn àfáà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí kí lè dájọ́ wọn lọ́dọ̀ yìí ká ṣe ìfìrọ́ọ̀dù wípé ókè a máa ṣe ìzáàmù yẹn ni pẹ̀lú tẹ́mi bá ti rí ẹni tí bá gbà pé mo tẹ́lú yìí nísìn so a gbọ́dọ̀ ṣe ìzáàmù àwọn èèyàn pẹ̀lú ẹ̀mí tí mo ní mo kọ́ àwọn ẹ̀rí wá ẹ̀rí yẹn ní bóyá ó convince apá mi kò convince ó gbọ́dọ̀ gbá ni torí pé mo ti kẹ́rì wá ó gbọ́dọ̀ gbá alílé yìí ní àmàlíyàn kan ṣe nǹkan tó ṣẹlẹ̀ tó lè ṣiṣẹ́ olùbọ̀lọ́ pé ṣe ìkọ̀rọ̀ bí gan fúnra wọn àfúgbà Allahu Ta'ala wọn rí Sheikh Muhammad ṣe dáàmù láti gbàmókì fún wọn lórí àwọn sàáfikọ̀ bẹ́ẹ̀ ni sheikh muhammad orí sheikh rọ̀bí ṣe exam láti gba mókìtì tiwọn náà lórí àwọn tí wọ́n ń pè ní sọ àfikọ̀ náà sọkálùkù wọn wọ́n kúyà débi wípé nǹkan yìí ní ó affect relationship àwọn méjèèjì relationship ló ti wọ over thirty years over thirty five years kí ni affect eléyìí ó gbà pé lè ṣe exam wọn pẹ̀lú ẹ eléyìí náà dẹ́gbà títí ẹ̀ reality yẹn reality yẹn so eléyìí ni tí àwọn ń sọ fún àwọn ènìyàn èèyàn kan bá dára pọ́ọ̀fù èèyàn kan bá dára kí èèyàn kó ìyẹn kọ́ ní yíṣu ẹni tó bá dára bá dára ní pẹ̀lú tó kílẹ̀ sí níbi táwọn afá sọ sẹ́lúwọ́n lè sọ pé kí àwọn ò gbà ní àbẹ́ní bọ́dìjà ló jẹ́ pé àwọn èèyàn tó yẹ pé kí wọ́n ń sọ kí ní àríwá sì dúró dé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a ṣe rọ́dù fún náà tó ṣe rọ́dù fún wa lórí ọ̀rọ̀ yẹn tẹ́lómi ìparọ́ mọ́ wa lórí ọ̀rọ̀ yẹn ó láṣọ́rọ́ dùn padà fún un. so bẹ́ẹ̀ ni the same thing náà ọ̀rọ̀ problem ní sódẹ̀ mi ló ta tún discuss ẹ̀ ṣùgbọ́n èyí ni ẹ̀wọ́n náà ti score point láti score point ẹwà kó gba àwọn ẹwà nì tó ń gbọ́jẹ́ pé ẹ̀yin náà ní mọ́fíìsì lónìí wọn o ẹ̀yin náà gba nǹkan tí àwọn tẹ́ ń fẹ́ máa fi ṣẹ̀rí ẹ̀ gbantanṣe o ẹwà fẹ́ di tì yẹn láti máa fi ṣẹ̀rí. إذا سيجا أدرس إيجو الإذان بالتبديع في الأشخاص المختلف فيهم عند علماء السنة أهم سنيون أم غير سنيون يون يجا أدرس شالي شيء الفهم أو أنا شيء كون وافات أنا لشيء صاروا إلزامه tí ó bá ṣe ìzámù yóò ṣe ìzámù àwọn èèyàn pẹ̀lú tó ń bẹnu àkìtáàbù àti sunna nàbí sallallahu alaihi wasallam òfin tọ́lọ̀ ṣe yìí òfin tánà lè ṣe yìí tó dẹ̀ jẹ́ nǹkan tó wà sọ̀rí ìsàfí látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam pẹ́ tó ti Qur'an ní nǹkan tó ṣe pé òfin yẹn wà sọ̀rí lẹ́ṣẹ̀ ìzámù àwọn èèyàn pẹ̀lú òfin wà Qur'an tí ó wà sọ̀rí àti ṣe ìzámù àwọn èèyàn pẹ̀lú ẹ̀ náà nǹkan tí lè wọ̀ torí pé nígbà tí ó ti wà sọ̀rí ìyẹn ni ó ti di nǹkan tí ṣe àdúwọ̀ tolóbẹ́sì tó bá wo ọ̀rọ̀ tọ̀ láti nìṣẹ́ ṣé àtàrù ni wọ́n kà ní àbí àìdọ́ ti ní wọ́n kà ṣé àìdọ́ ni obìnrin tó fẹ́ ka waiting period ẹ̀ ṣé òun ni ó lò ní àbí ìmara ni ó lò kí náà fún bẹ lára àwọn afá lórí ẹ̀yìn tó mọ́ pé Al-Kùránì sọ pé kí ni àwọn mùtọ̀lákọ́tù ẹ̀tàrà bọ́sùn ìyàwó fún ti nà sọ́lá tẹ̀tẹ̀ kúrò ثلاثة قروء طالما بقى سؤال كيني تمارس هاي القرآن نفسه القرآن لي شو بارش كاين شو صريح اللي هو صريح خلاف هم ده تعالى يا وافع أهل السنة والجماعة لولي ليش لسان كنش لا تدي فينا كم هو صريح صوت الدين كتي ودي أي اجتهاد سنبا في أفاق لا تجيب صورة تلي بوي باي ilé ìgbọ́ ìtọ́nà ní ṣùgbọ́n ò ní ó ṣe ṣe ìzáàmù àwọn èèyàn pẹ̀lú nǹkan tí àbẹ́mi ó ṣe ṣe ìzáàmù àwọn èèyàn pẹ̀lú tí mo gbọ́yé ń di ọ̀rọ̀ àfa àyẹ̀ pé tí mo gbọ́yé ni mo ń gbọ́rọ̀ gbọ́yé ṣùgbọ́n tí mo ti bàdá rẹ̀ látọ̀jú ẹ̀ṣẹ̀ ìyẹn náà gbọ́rọ̀ bàdá rẹ̀ eléyìí ní táwọn pàkíyèsí ní sí ìyẹn ẹ̀jẹ̀ káyé ẹ̀wọ̀n à ń fún àwọn ọmọ kéékèèké tó ṣe pé àwọn ìdí ìgbà tá à ń gbá bọ́ọ̀lù làwọn ṣe rí nǹkan yìí ẹlòmíì bẹ béèrè àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kéékèèké lọ́wọ́ ẹ̀nú àwọn ọmọ tá à ń sọ yìí ni wọ́n mọ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n ń pariwo káàkiri lágbọ́já mo kí ni lágbọ́já mo kí ni níta ń pa kéèsì yìí sí ni tẹ́yìn bá wá ní pé ntẹ́yìn fẹ́ máa ṣe nìyẹn ní o ti ní sí ẹ máa kọ́ntínú àwòrán ìlọ̀bẹ̀ yẹn àádẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ pé kí ni ah, àwa pẹ̀lú yín chain làwọn ọmọ yìí ń kó bá dáwà yìí nì sílẹ̀ wípé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ bìlíìfù ń wa nìyí torí pé wọ́n ra ọ̀rọ̀ ìtàn wọ́n ra ọ̀rọ̀ ẹlòmíì ilẹ̀ mọ́ wa ẹlòmíì àbẹ̀tà ah, nǹkan sọ náà nìyẹn wọ́n á ní nǹkan sọ yàtọ̀ sí nǹkan yẹn ṣùgbọ́n tó ní wọ́n ra ọ̀rọ̀ táwọn ọmọ yìí ń ṣe káàkiri àwọn ẹbí ló ìpè nǹkan sọ yìí so issue òní wípé ṣáà lè ṣe nípa àwọn aṣáàfù tí àwọn afáàlù súnná tẹnu olórí tó ṣáàtú jáde nínú súnná àti wọn jáde nínú súnná. èyí àbẹ́sì yíyú ìtẹ́bálẹ́rì ẹ kó àwọn ẹ̀rí yẹn wá nì àwọn ọ̀rọ̀ àwọn àfáàtà máa mú pòsíṣọ̀n tẹ́yìn mú ẹ kó wá ẹ fi ṣàwọn èèyàn láǹfààní bẹ́ẹ̀ni ṣe ń ṣe èyí tí mò ń sọ tèmi jáde ni èyí náà ẹ sọ ti ti ń jáde ó tán. dẹ́yìn ọ̀rọ̀ yìí pé kìnnìjínésìsì ìṣù àtàtà ọ̀ àtàfẹ́ ìjìbò ni afẹ́ ìdìbò wọ́n bìlíìfù nínú kíni ẹ̀záàmù àwọn lè ṣe ẹ̀záàmù àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ alábìnú ìyẹn ní kò ń ṣe ọ̀rọ̀ tó lè lọ torí pé àwọn tábà dá alábí sheikh rọ̀bí sheikh muhammad wọ́n rí sheikh abdulmuhsin al-abbad ṣe ẹ̀záàmù sheikh abdulmuhsin al-abbad ṣe ń ṣe tẹ́sí alábí bẹ́ẹ̀ ni mufti ṣe ń ṣe tẹ́sí rẹ̀ sọ́lé àlìṣe wọ́n ṣe tẹ́síà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtókí rahimahullah wọ́n ṣe tẹ́síà rẹ̀ ni wasilullah abbas wọ́n ṣe tẹ́síà rẹ̀ ni àmọ́ iye àwọn tẹ́ ń ṣe tẹ́síà alábí ni abdulrazak al-abbad al-badr wọ́n ṣe tẹ́síà alábí ni bóò ni a ṣe mọ́ ọ̀rọ̀ sheikh rabi sheikh muhammad sheikh ubed jabiri tí a fi ṣe ìzámù àwọn èèyàn nígbà tí sheikh rabi ò bá rí ìzámù ṣe fún sheikh ubed fún sọ́lẹ̀ àríṣẹ́ wọn àríṣẹ́ fún uh, sheikh abdulmusin wọn àríṣẹ́ fún uh, uh, abdulrazak albad bó ni ìwọ tó jẹ́ ẹni tó wà convince pẹ̀lú ọ̀rọ̀ sheikh rọ̀bí tó fi wá ṣe ìzámù ẹni tó wà convince pẹ̀lú ọ̀rọ̀ sheikh abdulmusin albad al-abbad àmọ́ tara wọn gbà mí a ní sheikh abadi ẹ wọn mọ̀ ń kún àmọ́ ń pa kí ẹni tí ó mọ̀ ń pa nǹkan kọtíra ń pa nǹkan وقريشكم أهل السنة بآل السنة مرة أخرى ليشكم أهل السنة بآل السنة بكنا تحفظوا على الاتباع من وراني حسن تشكوش ورأينا من آه، شهر الأربعين نواوية ما في ريكوشن نقبع ورشيخ ربي ماشي سؤال بي أحمد الشيخ ريك فلو لو ربي أوان أتاوني كشين ṣe kí ni ló so wọ́n mọ̀ ọ́n pa nǹkan ìṣùgbọ́n wọn wà convince wọn ẹ ká ṣàánú àwùjọ wa níta àwọn àfáà yìí tẹnu òkò lé lórí yìí àwọn akọ́lá máa yanjú ẹ̀ àyẹ̀sì ni pé nkálukú mú ti tiẹ̀ ní tó bá wà convince lé lórí táwa ní kí nkálukú mú ti tiẹ̀ mí àti ní tó wà convince lé lórí kò ṣe kókó fìfẹ́ ẹnu mú tó bá wù tó bá wà convince lé lórí òun ni tí mo sọ yìí òní pé ẹni yìí ò èmi ò rí ní mo fẹ́ bẹ́ẹ̀ mo lè disagree pẹ̀lú wọn lórí àwọn àṣíkáàsì kan mo lè disagree pẹ̀lú wọn lórí àwọn àṣíkáàsì kan táwọn àfá àti mo lè dárúkọ yìí wá fákọ wọn lórí àwọn àṣíkáàsì kan al-Maghrawi baba karikon ala suna da hali sunna ne a tọba asaniya a hari shekara biyu shekara eh, abdulmusin ta tún encourage àwọn èèyàn pé káwọn èèyàn lọ benefit lára ẹ̀ so bákan náà abu ishaq lówó yìí the same thing náà ni lọ́dọ̀ wọn àdánà àrùwòrò ní sheikh eh, usemin ìgbà tí ẹ̀kan kó sheikh rọ̀bí fún wọn lórí ọ̀rọ̀ àdánà àrùwòrò ta ló sọ fún yìí pé mo jàrá àdánà àrùwòrò àwọn yẹn mọ́ parọ́ mọ́ mi gan sọ tí àtúwò tó wà ń ta dáadáa ni sọ kí sọ̀tọ̀ mí ni pé ṣáfẹ́lẹ́ àdìrí pẹ̀lẹ́lẹ́ àbílẹ́ àdìrí pẹ̀lẹ́lẹ́ ṣé mo èwo mo àdírí pẹ̀lú mo ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n mi ò lè ṣe dáàmú ẹ̀yìn pẹ̀lú tí mo rí torí pé ọ̀rọ̀ yìí ni màsá iṣẹ́ àdìyẹ rẹ̀ so Ibn Taymiyyah rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí nǹkan tí ó dẹ̀ sọ àwọn ahlu sunnati wal jama'a wọn kì í ṣe ìzáàmù àwọn èèyàn níbi ọ̀rọ̀ ìṣèhàjì wọ́n ṣe ìzámà àwọn ìlú ọ̀rọ̀ ìṣìṣàd ọ̀rọ̀ ibùn tẹ́míà tí mo búrò tí mo post òun ilé yìí so tí o yẹ kí ó mú iyù wá rárá láàrin wa fọ́nà wa kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wáyé so èyí tá a fẹ́ ká yanjú láàrin ara wa ilé yìí so ká discuss yẹn tó wáyé pé position wa ló rọ́ǹgì ní ẹ fúrú ẹ̀ fóun ló a ètò àmọ́ ṣe ìzáàmù nípa àwọn èèyàn tó ṣe yí pé àwọn àfáà wọn ní kìláàfù lórí wọn bí ọ̀rọ̀ lórí ìpéṣẹ́ mọ̀tẹ́lì ni wọ́n mọ̀ ṣe mọ̀tẹ́lì àníwájú wọn ṣe mọ̀tẹ́lì àní wọ́n ṣe pé kíní wà ní ẹkú ìgbẹ̀yìn eléyìí ó jẹ́ ọ̀rọ̀ àti kọ́ àwọn àfá púpọ̀ wà lórí ẹ̀ àwọn àfá tí mo kàlẹ̀ ẹ̀sìn ìbùn tí níyà alàlùbáni wàlùfẹ̀mí alfawzan alùhẹ̀dán asuhẹ̀mí arúhẹ́lì àti àwọn ní bẹ̀rẹ̀ iṣẹ́ àti mọ́rùn wọn wáyé so eléyìí ni ẹja discourse ẹ̀kọ́ ìrìn síta àwọn ọmọ tó ń ṣe bí àwọn ọmọ tó ń ṣàtẹ̀wò fún àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn nìyẹn ó ti ní ìfún àwọn olóró bá wọn sọ àwọn olóró bá wọn sọ wípé ókè n tá à tí n tá à ń tó kẹ́ ẹ̀yin lẹ́ right in exam then ọ̀rọ̀ yìí pé kò sí àwọn tí dòkítọ́rù fáwọn ìtọ́sọ̀rọ̀ ń pa àwọn wọn sún lọ àwọn olè ń ṣe rọ́dù fún tẹ́yìn pé ní sọ àfikọ́ àwọn olè ń ṣe rọ́dù fún tẹ́yìn pé ní sọ àfikọ́ àwọn owó ni wọ́n mú ẹjọ́ Dr. Fadil sọlọ lọ́wọ́ tààlà lọ́sọ́dọ̀ Dr. Abdullahi Sufik àwọn owó ni wọ́n ṣiṣẹ́ yẹn bí ìmọ̀ bá ṣe máa ń ṣe yìí nígbà tí àwọn ọmọ yìí mú ẹjọ́ Dr. Fadil lọ sí ọ̀dọ̀ Abdullahi Sufik ọgbà impose fatwa Sufik lórí Dr. Fadil ṣe pé ta bá wo bí age bracket kan náà ni wọ́n ló wà ẹ jáde nígbà yẹn láti defend the poor father. ṣùgbọ́n gbà tí wọ́n sọ ọ̀rọ̀ lójú kò ọ̀rọ̀ sí àwọn ọmọ yẹn ẹ jáde pé kò sí àwọn dàbàtà phase two yìí dàbàtà phase two yìí ìyẹn ò túmọ̀ sí pé wọ́n ní jàbàtà ni wọ́n gbogbo ní gbogbo ọ̀nà táwọn afá bá ń sọ pé jàmíyà lápèjúwe nísìn jambu sọ fún àmì àwọn mọ̀tẹ́zílà tí wọ́n jẹ́ ẹni tí ó fọ́ọ̀lù fún Amr bin Ubeji ni àdúwàtú bin apá wọ́n wá bí fọ́ jambu sọ fún àmì ṣùgbọ́n lẹ́tà àwọn mọ̀tẹ́zílà ni wọ́n padà kọ́pì jambu Sọ̀fúnwán náà yìí níbi ọ̀rọ̀ al-asma wa sifat sọ̀wọ́n àbáwọ̀ láwọn Mu'tazila ní jàmíyà ni wọ́n tó ń bó ti jẹ́ wípé jambu Sọ̀fúnwán ni ó wá after Amr ibn tó ń bó jẹ́ pé kí ni amúbùn ìbéjì ni nǹkan mọ́mọ́ kan ni ọ̀rọ̀ àwọn tí jàmù sọ fún àmì tí ọkọ̀ sí so wọ́n pè ní wọ́n kàn ń jàmíyà ni àwọn àṣáyíra ni àwọn afáàkùn wọn ní jàmíyà ó ṣe pé wọ́n àgírí pẹ̀lú jàmù sọ fún àmì gbogbo ní gbogbo nǹkan ọ̀ṣùgbọ́n àgírí pẹ̀lú jàmù sọ fún àmì ní gbogbo nǹkan so eléyìí ni ó pàtàkì tí a mọ àwọn nǹkan wọ̀nyí Sheikh Al-Albani rahimahullahu ta'ala ìgbà tí wọ́n fi Safar Awali ní kharijiyya Siriya ni tani kharijiyya Siriya ni nǹkan ṣe yìí ni wọ́n láwọn sọ pé àwárí jù náà ní gbogbo ọ̀nà o ṣùgbọ́n látara àwọn nǹkan tí nǹkan kọ̀ọ̀kan tí àwọn rí lára wọn so ni àwọn fi sọ tí àwọn sọ yìí so kí Allah subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ma fẹ́ ka jáde láti mọ̀ tíra Sheikh Ali Hassan al-Halabi rahimahullahu ta'ala نكبا شيخ الألباني رحمه الله تعالى شكرتي سفر الحوالي تنو كيوة تندلومي الدرر المتلألية النقد الإمام العلامة محمد ناصر الدين الألباني tí wọ́n kọ́ láti lè fi ṣe rọ́bìn fún fíríà tí ó ní ṣe pẹ̀lú kíni ọ̀rọ̀ múrjíà tí sọ́kọ̀lù àwárí tí ó fi ti pẹ́ṣẹ́ albani wá fọ́kà àwọn múrjíà tó fíríà ta mọ̀wáfọ́kọ̀ ti elmúrjíà sheikh ali hasan al-halabi àwọn ni wọ́n kọ kíra so wọ́n sọ nínú kíra yìí page seventy one wọ́n ní wọ̀lọ̀kọ̀ sí ìlà sheikhuna al-wali al-allama al-muhaddith محمد ناصر بن الألباني رحمه الله في ليلة السابع عشر من ذي الحجة عام 1438 àṣàrà أنا bẹ́ ìlọ ṣe kàlàlbá ní ní year 1418 that was two years before kú ṣe kàlàlbá ní rahimahullahu ta'ala wọ́n bẹ́ ìlọ ṣe kàlàlbá two years before ikú ṣe kàlàlbá ní rahimahullahu ta'ala torípé ṣe kàlàlbá ní jáde láyé ní 1420 so wọ́n bẹ́ ìlọ wọn ní 1418 kàmáfi ṣọ̀rí kí láhùrẹ̀ wọn kharijiyatun athariya bó ṣe ń bẹ nínú ọdíò kan tí wọ́n pè ní yá kànà ظاهرة الإرجاء في الفكر الإسلامي ترى سفر حوالي كتبني ظاهرة الإرجاء في الفكر الإسلامي لسفر الحوالي هل رأيت شهري تراين ظاهرة الإرجاء في الفكر الإسلامي لسفر الحوالي سفر حوالي كوني هل رأيت ǹjẹ́ rí tíra ẹ̀ fọkọ́lẹ̀ sheikh sheikh albani fèsì pé ráìtù mórí fọtílẹ̀ lahu alábí ni wọ́n sọ fún wọn ìdí pé alhawashi ya sheikh ana èyí tó jẹ́ bí footnotes yẹn ni ṣẹ́rí footnotes ẹ̀ káfọ́tàn almojuda ilmujalla di fani pàtàkì ọ̀yí tó wà ní almujalla fani èyí tó wà ní almujalla fani mujallada ẹlẹ́ẹ̀kejì so wọ́n bèèrè lọ ṣe Al-Albani rahimahullahu ta'ala ìpé ṣẹ́rí faqala ṣe Al-Albani ní kánà indi ó wà lọ́dọ̀ mi kánà indi that is sorry kánà indi that is ah, ó ń bẹ lọ́dọ̀ mi ana ra'ayin sadara minni yawman ra'ayi kan tó ṣe pé ó jáde lọ́dọ̀ mi lọ́jọ́ kan mundu nahwi aksara ní salatina sana ní nǹkan bí more than thirty years ago حينما كنت في الجامعة الإسلامية نباتهم لكتور جامعة إسلامية وصلت في مجلس حافل عادي لوني من مجلس حافل wọ́n bèèrè lọ́wọ́ mi ní mọ́jú tó hafi tàbí síkìn tó ṣe wípé ó kún kẹ́kẹ́ wọ́n bèèrè àǹrá yìí nípa ara yìí ni fi jamaatu tabligh nípa àwọn jamaatu tabligh fọ́kùntù yawma idin sòfíà àsòríyà mo ní sòfíà àsòríyà ni wọ́n fọ́nán ṣẹ́kọ̀ọ́ albani ní nísìn àwọn tẹ́ ń béèrè lọ́wọ́ mi dàti sáfọ́nà àwa ní àǹkó yẹn ni kí n sọ nípa wọn tàjáwùbà máa kẹ́lìmọ̀ ti lẹ̀rí na kharaju fi asìl hadir láti lè fi àdírẹ́sì ọ̀rọ̀ àwọn tó ṣe pé wọ́n jáde ní àsìkò sí tó jáde ní àsìkò sí ni wàhálà kò sálàfù tí wọ́n dẹ̀ takò sọ́ra fi kàfíìrì ní manahiji ní níbi tó pọ̀ nínú manahiji wọn fàbádà yìí ó wá àpíẹ̀sí ni anùsàmìyàwó ipé kí n pè wọ́n ní kàrìjíyà asìríyà kí n pè wọ́n ní kí n wà á bẹ̀ yìí ṣe yóò kúrú jẹ́ àn torí pé nǹkan tẹ́ ń ṣe yìí ni ó jọ kúrú jù حين نقرا من كلامهم طبعا كوروا فان كلامهم في الواقع طريق روما ده في صفا حوالي انكوني طريق روما صفا حوالي انكوني يلحو منح الخوارج كل ني لو وخوارج في التكفير متكل القبائل نيكا يستني كيفي او ما تشمو باشي شنلا ولعل هذا wọ́n ní ó ṣe ṣe pé pé léyìí máa dìrí an àkúr ní ilé sọ ghaflatun minhum bóyá wọ́n fọ́nú fọ́ra ni àbí wọ́n tají àwọn mọ́kùnrin mìíràn àbí wọ́n fi ń ṣètè ni wọ́n ní ilé sọ wàhálà àkúlùú àìlọ́n wọ́n ní eléyìí náà mo tún sọ شنعان قوم على أن لا تعدلوا إيدلوا وأقربوا للتقوى ẹmọ́ jẹ́ kí ìkórìíra tẹ nípa àwọn kan kó gbé yín lọ sí wípé ẹ̀yìn ṣe déédéé ẹ ṣe déédéé ṣe déédéé yín òun ni tó súnmọ́ ìpayọ̀ ọlọ́run bá máa dìrì wọ́n ní yìí sọ láyé sọ rí kí nàbí anna kulla kabira tí mo kàfíra wọn sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá òun ló sọ̀rọ̀ di kèfèrí láti náà mi rẹ́ ń dinú na hawla ba'd al ṣùgbọ́n wọ́n lè vọ́ọ̀bù ráńdì àwọn kàbáìrì kan ipe àwọn kàbáìrì yìí o ẹni tí ó bá ṣe àti ẹni yẹn o kèfèrí yìí o wà ìsùkútù kún adákẹ́ àwọn yàmùrú náà àlàbáàdì jawani àbí kí wọ́n gba ẹgbẹ́ kan tó kọjá wọ́n á dẹ̀nà láàájì lẹ́rù omi rìn bí eléyìí lára déédéé tí wọ́n pa aláṣẹ ni ọ̀rọ̀ ṣe kàlàgbá ní rahimahullahu akàjáde láti inú tíra àdúrọrú almutalaliatu bi naqdi al'imami al'allamat muhammad bin abdul albani المتوفى سنة 1420 رحمه الله فرية موافقة المرجئة فعلي حسن الحلبي ونلوشي تراي قتل في الدفين بشيك الألباني رحمه الله تعالى نقرأ إرجاع في صدر أوالي في كل ما شيك الألباني من ظاهرة الإرجاع في الفقه الإسلامي شيك الألباني والمفاتين ضعيفة متكاء جادنا سو وانا كشا أتلورك سطر الحوالي نبه قالوا بأنه شيك بني أخونا الفاضل يعني تقوم هنمور جيو wọ́n tún pè ní kí akúnlẹ̀ fọ́ọ̀bì nínú obìnrin ọ́díò tí wọ́n ṣe tẹ̀ fúrídì ọ́díò tó ṣe pé ó wà ta lè gbọ́ ni nǹkan bí ọ́díò seven eight five or so tí n bá ṣe mistake ti máa rántí dáadáa nínú òṣèṣì láti lówó dàwọn lóru so ibẹ̀ ni wọ́n ti bèèrè kíní lọ́wọ́ Sheikh al agbóhun Sheikh Al-Albani níbẹ̀ tẹ̀fúrígò ẹ̀wò ní tí alábí tó mú jáde nínú tí wà tó wà lọ́mì yìí àárín ni alábí àti Sheikh Rabi àárín òfin dàrú náà ó mú ọ̀rọ̀ Sheikh Rabi wá ọ̀rọ̀ Sheikh Al-Albani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé nípa ọ̀rọ̀ Safar Hawali Salman Auda alábí fi sọ́dọ̀ àwọn Sheikh Rabi ju bó ṣe fi sọ́dọ̀ Sheikh Al-Albani lọ wọ́n disagree pẹ̀lú Sheikh Al-Albani lórí ẹ̀ wọn gangan fún ẹmí lè wà ní ìṣẹ́wà rẹ̀ mọ́ ní sọ́lá fíṣọ́ rẹ̀ ó gbà pé sáfà àwálí mú tẹ́lẹ̀ yìí ṣẹ́kọ̀ọ́ ìgbà ní ó gbà pé mú tẹ́lẹ̀ yìí sáfà àwálí yìí pẹ̀lú wẹ́lẹ́ yìí ni láti kan tó sọ pé kí ni wọ̀lá ìjùmọ̀ náà kú ṣọ̀nà àmọ́ kọ́ ní aláàtàdìlì ìdílù akọ̀rọ̀bìlì tẹ́kọ̀ọ́ lẹ́yìn tá a bá wo bàyífà wọn náà á pé similar thing ṣùgbọ́n gbà wí pé àwọn sáfà àwálí rọ́ǹgì níbi ọ̀rọ̀ yìí wọ́n pé àwọn ṣe kọ̀rọ̀ bíi wọ́n mọ̀ ń pa àwọn jù wọn lọ ju àwọn lọ wọ́n dẹ̀gbà pé kí ni wọ́n yìí ni àwọn lè pè ní kàrìjí àfòrí àwọn sọ pé bí àwọn kàwárí yìí ní gbogbo ọ̀nà torí pé wọ́n ṣe gángán àwọn labádé kàwárí so eléyìí ó ń sọ fún wa èdè ìgbà ní èèyàn lè fìyàn kan jọ èèyàn kan ó túmọ̀ sí gbogbo ọ̀nà láti jọra wọn ni tó wọ́n ní jàmíyà làwọn àṣáyírá nìkò tó gbogbo tí jáàmù sọ fún ọ́nù kó sí làwọn náà kó sí so tó máa ní jàbàtà ti stú àwọn nǹkan tí wọ́n rí kó jọ nǹkan tí àfọ́ Muhammadu Ali jàbàtà tó ń sọ wọ́n ráwọn nǹkan tí ó jọ ti tí wọ́n wọ́n fi pè ní alwájú sani ìfúrúkọ́tì aljabatiya so ọmọ pàrọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó clear sẹ́yìn náà ni so kò túmọ̀ sí pé òkè wọ́n àgbé pẹ̀lú wọn gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ̀kì ń fẹ́ kí wọ́n lẹ̀ yín ni ẹ̀yìn ìyá àwọn èèyàn ń pa nǹkan ní halabiya sáwọn tẹ́ pè ní halabiya ni ṣe gbogbo nǹkan tí alábí dúró lórí làwọn náà dúró lórí mú fífù à ń pa àwọn èèyàn kan ní sururiya ni ṣe gbogbo nǹkan tí Muhammad Sururi dúró lórí ni wọ́n dúró lórí ni wọ́n pa àwọn kan ní hajawira ni ṣe gbogbo nǹkan tí yáyà jùrí dólé lórí òun wọn dó lórí à ń pa àwọn kan ní màáríbà tí wọn kẹsí àbúl asan márìbí tó dé lórí wọn dó lórí wọn ṣẹ́kọ̀rọ̀ bí ń lo gbogbo orúkọ yìí fáwọn èèyàn ni táwọn kan máa pa àwọn kan ní mọ̀tàkàlíyà ní ó ti dẹ̀ṣẹ̀ pèrè fáwọn èèyàn rí kókè àwọn kankan tó ń sọ ó dọ̀bí ṣẹ́kọ̀rọ̀ bí sọmọdé kí a máa ilẹ̀ àwọn èèyàn fún ìkẹsàn táwọn alẹ̀ wá yìí àwọn máa bínú nígbà tá a bá pe àwọn èèyàn kẹta wò sọ̀sọ̀ tá a sọ wípé mọ́nájù àfíà ni wọ́n ń lò èèyàn kan wá dá padà fún òkè mọ́nájù tẹ̀jì ìkìlẹ̀ yìí lónìí ẹ̀sọ́ dìbínú kí ni nǹkan tí ó fẹ̀yìn láńsẹ̀ ìgbà àti mọ̀sọ̀pọ̀ kan lo mọ́nájù tó wà àfíà tí ò fẹ́ ní kejì ní láńsẹ̀ ìgbà àti mọ̀sọ̀pọ̀ so ẹni tó fẹ́ takò ní ó gbọ́dọ̀ máa mọ̀ pé kí ni tóun bá sọ̀rọ̀ àwọn èèyàn ó fún un léṣe padà nítorí reality ṣe wọ́n tó lè fún àwọn lórúkọ wọ́n fún wọn náà lórúkọ so issue ní ká address wọ́n fún mi lórúkọ wọ́n fún wa ní kíní kankan kan mọ́ra wọn so Sheikh Al-Albani rahimahullahu ta'ala tán pé àwọn sáfà àwárí ní kàdìjíà sọ̀ríyà ó ti ẹni sìn wọ́n dẹ̀ fi rin ilẹ̀ tó kùn ṣe gbogbo jọ̀wá níbi láwọn sọ ibi tán ti rí pé ọjọ́ ọjọ́ra wọn ò ní so ìyẹn ni kò ń ṣe ní tí kò sọ ọ̀rọ̀ tí ò sí kí ni kápẹ́ pé kò sí jẹ́wà tàbí stú ni ó ti ní fún ọ̀rọ̀ tí ó ẹ̀kì ní ó wà ní tó wà tó náà ni ṣe dókítà kò sí para wọn nìyí tẹ́lú ọkọ̀ ìnáwó gáwùsì àbẹ́yìn mo sọ para wọn nìyí náà àfẹ́jìbò àfáà lo gbólóhùn káwọn ṣe pọ́lítíìsì àti ìsọ̀tọ̀lábí àrípọ́lítíì ní markazu wa ó fèsì lórí ọ̀rọ̀ yẹn ibẹ̀ ni mo ti lo gbólóhùn pé ẹ má jí kí ni jàbátá padà yẹn pé jàbátá fèsì èmi lẹ̀ mo kọ́kọ́ lò àwọn lẹ́kọ̀ọ́ lè rọ iná ló ti jáde wọ́n lò ó àwọn ọmọ tí wọ́n ń lò wọ́n ń lò ń gbà táwọn àfáàdà òdù dúdú àti pupa tí wọ́n ní iṣu pẹ̀lú àwọn prof tí àwọn àfáàsọ̀rọ̀ ní south of the tí wọ́n ń dìfẹ́ǹdì àwọn prof ń gbà ẹ̀ so làwọn ọmọ ọ̀dọ́ kan bẹ̀rẹ̀ ìnáwó pé ṣóòṣì táwọn àfáà yìí ni wọ́n fẹ́ padà síbi kí ní jẹ pátá nìkan ni wọ́n sọ fún mi pé ìtàwọn ń pè wọ́n jọbata ṣe tú làwọn ń pè wọ́n èyí mo ní láti sọ fún wọn ẹ̀tọ́ nínú wọ́n láwọn pọ́ǹtì kan ṣùgbọ́n wọ́n ṣì dálé wà níbi ṣóòbù tí wọ́n fi ń ṣe ìléyìí tó kó lórí pé ọ̀rọ̀ padà wá ṣe kí ni ó padà wá di nǹkan tí ó padà involve ọ̀rọ̀ àwọn ìkọ́ àná tó involve dáwọ́ra tí wọ́n ṣe tí ó gbọ́gbọ́ ọ̀rọ̀ tí ṣéka uh, uh, uh, Ismail Raji tí wọ́n tọ̀rọ̀ nípa àwọn títí ṣéka Abu Sofiya then defense sí àwọn kàkàfẹ́rà tí wọ́n mú wá fún àwọn ìfọ́n mi ẹgbẹ́ náà ni ṣéka Farumi làwọn náà ṣe kí ni ni wọ́n withdraw níbi ìmọ̀ ṣe defense wọn kó tó di pé ustazi Jibril ṣe wà wọlé yìí so èmi náà rán wọn létí kún ẹgbẹ́ kí ni ìjọba táfẹ́ sùn ni wọ́n fẹ́ jí pẹ̀lú ilé ìfànṣe àpáàṣe kọfẹ́ǹsì ni yóò ọtẹ́ ẹ̀rí nǹkan tó burú níbi pé kí ẹláwọn èèyàn ṣe pọ́lítíìsì pẹ̀lú sàràfíà ní márkàzì wọn ẹni tí ó bá ti wá pákọ̀ ọ̀rọ̀ ìṣù wọn tí wọ́n sọ yẹn jáde nú ọdún òtẹ́ ti títà ẹni tó sọ wíyẹn gbọ́dọ̀ mọ ẹ̀xpẹ́ẹ̀tì pé òkè àwọn èèyàn kan lóò fún òye sí àwọn èèyàn fún òye sí lórí ìyẹn gbọ́dọ̀ kẹ́yìn máa pariwo káàkiri pé wọ́n ní tó ẹ̀ ṣe máa pariwo ní àbí ìlú tẹ́ ẹ̀ bá gbọ́ ọ́díò àbí kẹ́sẹ̀tì tẹ́ ẹ̀ so then àfáà mo lò fún mi ìlò fẹ́yìn mi ìlò fún àfáà tanímọ̀lá mi ìlò fún ọ̀sáàrò oníwìrìdì mi ìlò fún ọ̀sáàrò láre mahmood mi ìlò kí ló tẹ̀ ń jẹun ráìzì ẹ̀ tẹ́yìn fi wá bọ́tà gẹ́gẹ́ fi tó wà ní ẹ̀yìn èlò mo pè bẹ́ẹ̀ ṣé bá ti jọ sọ̀rọ̀ ní ìjẹta ni a sọ̀rọ̀ ní jẹrin tàdé sọ̀rọ̀ dáadáa wọnú mo tún fún yín láàdváìsì gan gbogbo eléyà fi ń respect ara wa ni àsìnà ọjọ́ orí wa jìnnà síra wa ni mo sọ pé mi ní comment but mo ń ṣe lẹ́yìn káwọn ẹlẹ́ mọ òdodo lórí tó ń ṣẹlẹ̀ ijù ta ní ní that discourse ẹ̀mìrán ilẹ̀ ẹ̀kìnní kan kí ló kọ̀ mí pẹ̀lú ìjọ́ wọn lórí tí mo bọ́ta tí mo ṣe gòkè mo wá ń pariwo àfáìmọ̀rán ilẹ̀ àbí nǹkan kan ni mo mọ bí mo ṣe ń ṣe dára àti tèmi ó bàbá àkíní kan ó ṣe kíní kan ṣẹ̀kùn máa kí ni pọ́blẹ́mù yìí ẹ kọ́ àwọn èèyàn ní nǹkan tẹ̀rí kó wúlò fún wọn. so eléyìí ni pọ́ǹtì tí mo fẹ́ fẹ́ fèrè lẹ́yìn so ọ̀rọ̀ ìsìláàmù ká discuss rẹ̀ ẹ̀ka ká discuss rẹ̀ tí mo ń sọ òyìn pé ẹ sọ ti ti kọ́ àwọn èèyàn kan mú kan gbọ́ èyí tó wọ́n èèyàn kan wọ́n mú ìtẹ́gbàgbọ́ àkànvince títí wà là ṣùgbọ́n kẹ́ ẹ pé kẹ́ sọ̀rọ̀ káwọn adákẹ́ nìyí ká mọ́ sọ̀rọ̀ sí eléyìí ò lè wọ́ọ̀kù torí tó kọ́ èyí láìsẹ̀dà àti sọ̀rọ̀ náà ló fún ẹlòmíì ní permission láti ṣe kí láti sọ sí ẹ náà lẹ́nu ọ̀rọ̀ alábí ṣé mo tẹ́lì ní kò ṣe mo tẹ́lì ẹ bá ní mo tẹ́lì ní ẹ sọ gbogbo ń tẹ́lì lọ́dà rẹ̀ àwọn náà sọ nǹkan tó ṣe pé àbí rí mo tẹ́lì so hamlin mujmal al-mufassal àwọn afá ti sọ̀rọ̀ lórí yẹn àti al-mufassal muqaddam ala ta'lil afá sọ̀rọ̀ lórí ẹni látọ̀gbọ́n aṣẹ́kọ̀rọ̀ bí tí wọ́n lọ́yìn fún làwọn náà kó sáwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n máa lọ ṣe rọ́dù járùmù fásitọ̀ àwọn náà ṣe torí kan gbà pé járùmù fásitọ̀ tó mú wáyé ní kò kọ̀rẹ́kì náà fi ṣe rọ́dù kó ṣe pé wọ́n ń takò píríncípọ̀ járùmù fásitọ̀ mo ní aláti sọ pé ń takò píríncípọ̀ járùmù fásitọ̀ mo kọ́ dẹ́mọ́ra táàgì ṣùgbọ́n járùmù yẹn ní ó lè jẹ́ nǹkan tí ó kókó lọ mo pósì nǹkan tí alámọ̀tún mọ̀álìmù tọ́sọ nípa ọ̀rọ̀ àjọrin ìfàṣà táwọn àbá mi ò fi nígbà mo pósì eléyìí so nǹkan tó ṣe wípé ó yẹ káwọn ènìyàn kábàrù síkọ̀ àwọn èèyàn ló ń gba dànù láàrin àwọn ṣe kò ṣe wọ́n ń gba kábàrù síkọ̀ dànù ṣùgbọ́n tẹni tẹ́yìn pé mi síkọ̀ yẹn ṣe síkọ̀ ní tòótọ́ àbókùrọ̀ tó fẹ́ dàárín àwọn àfáà àbókùrọ̀ tó ní iṣu pẹ̀lú èèyàn kan tó fẹ́ sọ bí gbogbo eléṣẹ́ kọ̀rọ̀ mi náà ṣe Sheikh Muhammad ṣe Usama àtọ́yà ṣe láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so àwọn issues tó wà nílẹ̀ ni ẹ discuss ẹ discuss ẹ pẹ̀lú mọ̀ tó bá ń tẹ̀ bú à ń ṣe ìkú lẹ́yìn tí ò mẹ́ kúkú ṣùgbọ́n mi ní ọmọ àgbọ̀ ẹ̀dá wọn kí as much as possible ṣùgbọ́n tí wọ́n bá ṣebí ní àti ìkanjọ́ sọ̀rọ̀ lórí fóònù nation so kò ṣe pé kẹ́ni yẹn ni kò fẹ́ máa defend batil ohun ilé lé lórí ẹni ní ilẹ̀ ní apology fún yẹn torí pé kò sí ẹni tí ò lóhùn tó le tán bá mú ìkọ́jú ní kálukú tó ń bá ọ̀nà sọ tán bá mú jáde ní àdáhàpadà ápù èyí tí àwọn tó ṣàbòsí tán rìkọ́dù òun àdáhàpadà ápù ni wọn mú jáde ní títí wọn àdáhà padà áfẹ́ ni wọ́n mú jáde tó yẹ ní kò ń ṣe iṣu lọ́dọ̀ tèmi repeated jù bẹ́ẹ̀ lọ repeated jù bẹ́ẹ̀ lọ so eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ pe àkíyèsí sí kọ́lọ́mọba kó ṣàánú wa yàn kó fi ẹsẹ̀ nìkọ̀kan wa ilẹ̀ sójú ọ̀nà yẹn ìṣòká àdírẹ́sì iṣu kò ń ṣe tí ó kìí ṣe iṣu láàmà àdírẹ́sì táwọn ọmọ tó fi máa fò káàkiri nígbà tó ṣe kán gbá bọ́ọ̀lù ní inú ò ráyè táwọn yẹn aí in fact eu bati gbà kí n ṣe pọ́n àwọn kan lè gbà tàn jẹ ní màá dákẹ́ lé ọ̀rọ̀ wọ́n bẹ só máa rí pẹ́yìn nìkan lè ń sọ̀rọ̀ ní kalẹ̀ sí rí àpèjúwe tó pọ̀ wọ́n á fọ́ọ̀lù mas nǹkan yìí so ah, nàfí àmì ráńpẹ́ nì tí mo ṣe káwọn èèyàn lè kọ̀m̀pìẹ̀ rẹ̀ ní kan wo ibo ni ibi tí ó rán gidi nǹkan tí mo ń kà so kọ́nà wọn subhanahu wa ta'ala kí ó ṣàánú wa bójú wá di pé òkè àwa ni wọ́n ń pè ní jabata phase two so ìyẹn ni òní tí ó yè mí lẹ́nu ni so nàfí àti mo fún lẹ́yìn ìgbà tí mo sọ àwọn nǹkan tó jẹ́ ìkẹta ọ̀sán mo padà ni tí mo ní I only advise the youth to respect the differences of the great Salafi scholars on the table of individuals. So kí nǹkan tó burú nílé? They should avoid imposition where the scholars of Sunna themselves have differed on certain individuals. Kí nǹkan tó burú nílé tí mo sọ yìí? They should work more on spreading the right akida, good morals, enlightening people on how to improve and better their ibadat, and on how to show innovations in the deen. Then when finally I say, may Allah reward Dr. Fadil abundantly for his short write-ups on the cautioning of the youth against the new trend of the day among some youth among some youths who enjoy this the way they enjoy football. Coincidentally, some of them are football fans up to today. Mo eré ìdìbò ti gba yín tí ó bá ti ń ṣe wípé ìgbàràta fún nǹkan tí ó yẹ kẹ́ ìgbàràta fún. Mo ní it is my prayer that other mashayikh follow suit in order to curb this ugly this in the name of Salafiyah. kí ni nǹkan tó bá yín níbi eléyìí sọpọlọpọ àwọn nǹkan ní ìtẹ ẹ̀dá sí ní tó fa tẹẹsì gbé ọ̀pọ̀lọpọ̀ ẹgbà jùlọ ni látara kí ni àyè ìfarabalẹ̀ wo nǹkan níṣẹ́ ní àti dr fadil sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pókè dọ̀bàtà fi àbí kankan sọ̀rọ̀ lórí rárá fún àtàwọn kan. ẹ̀tún wọn padà wá rí káńtì nǹkan yẹn ní àbí ẹ̀rẹ̀ tí dúpọ̀ kí n tẹ́ ṣe yìí ẹ ti bá wọn kọ́ lórí lọ́kọ̀ jẹ́yìn ó dẹ̀ di ìrọ̀lẹ́ ó dẹ̀ dalẹ̀ ẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ bí ẹni rí tó kí àwọn kan tún kọ́nà ń bá wù. wọ́n ń ṣe nǹkan báyẹn níta ti fi àtàkà àwọn èèyàn kan rọ́ngìlì táwọn ah, mo ṣe ní sẹ́kọ̀ọ́ torí pé mi rí nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ yín bí ilé ìsinmi kan sí i àwọn ọmọ tó ń ṣe wọ́rọ̀wọ́rán láwọn sọ áfíkọ ni àbáwọn míì náà tí wọ́n ṣe wọ́rọ̀wọ́rán wọ́n lè mọ̀ pé àwọn sọ áfíkọ ṣùgbọ́n ìní abẹ́ ọmọ ṣáyé fi mo kọyìn sí ìpẹ́kẹ́ tí ẹ ṣègbìyànjú ìgbà ṣe ń ṣe kí wá irú tí dọ́kítọ̀ eléyìí ni nǹkan tí ó lágbára ní kọ́lọ̀ ọba kó ó ṣàánú wa ẹni ipa kàfẹ́ ṣe rọ́dù ṣe rọ́dù ṣe rọ́dù ni aláànígbà nígbà tí láànígbà ọ̀rọ̀ ìsáàbì tẹ̀gbọ́n ìfìlà ṣáàfì ní àlùmọ́kàlà fi ń ṣe wá ní tó báyìí ẹ̀kọ́ àwọn àfáà tó ń sọ ní tẹ́ ń sọ wá ni nípa pé kí òdòdó lé akátẹ̀lé gbọ́ alágbà yẹn ṣùgbọ́n nǹkan tó ṣe pẹ́yìn rí ní òdòdó ọmọ ìyá nílé mọ́ ìlú òdòdó ilé ìmúfin mọ́rọ̀ ṣe fún òsè mímu wa wípé tó bá sọ wípé àsìn ó yẹ kó tẹ̀lé títí ẹ̀ òun náà ló yẹ kó tẹ̀lé títí òun torí pé òun náà rí tó ń tó ń sọ hápù ni bí wọn náà ṣe rí wípé tí wọn sọ hápù ni wọn ká ní clear text wà lórí ẹ̀ ní alukur'an wa sunna clear text ní alukur'an wa sunna ìyẹn ni yóò jẹ́ hujja qati'ah ṣùgbọ́n kò sí clear text lórí ẹ̀ nìyí láti mọ́ Al-Qur'an àti Sunnah ni ṣe nísìn afẹ́bàdá èèyàn kan nísìn tẹ̀bílì ní ó láwọn màwálí ó láwọn kí àwọn ṣùrútì tó gbọ́ tàwọn afárá so ní ìṣẹ́yẹ̀ kálẹ̀ rí pé ṣùrútì tàwọn afárá tẹ́lẹ̀ ìmáàlì so ó wù mí kó ṣe pé ká lọ sókè kúrò nìta wáyé أو كتون شلاني أو جريا يعني بقول لا يعني كتون شيء هو مضحك مضحك أو مركيا لا أنتوي شو يا كم باب لو روا وسا ولا وجو شو أي شو إلي أني شو كين كتون كسر ترياسي كوني سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته